بسم الله الرحمن الرحيم صرف الجزء المبادئ والصرفية للمدارس الابتدائية الجزء الأول بسم الله الرحمن الرحيم الدرس السادس ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà láfẹ́wò لفوني pọ̀lùmùwà àwùzánù alfihànlẹ̀ almujarradi asòlàtì wárùbá ìyè àwùzánù àwọn òṣùwọ̀n alfin almujarod afolafi tó jẹ́ ti fún ìlú ọlọ́bọ̀rọ̀ gidi mẹ́tamẹ́ta ìyẹn ni pé òrófo ó alẹ́ àṣìlẹ́yà sàlàtò àwọn aráàfin rẹ̀ ìpìlẹ̀ yẹn mẹ́ta ni wọ́n wàrùbà àyìn àti ilé tó tó ní mẹ́rin mẹ́rin náà sọ. So, ìyẹn ni pé àwọn òsàn owó láàmú fi dá wọn mọ̀ pé fílù eléyìí o sùláàsì mùjárọ̀dì rẹ o fílù eléyìí o rùbáyìn mùjárọ̀dì òun lélẹ́yìí o. wọ́n ní àmtílà àpèjúwe nasarallahu almu'minin nasarallahu almu'minin ọlọ́run Allah ó ti ṣe ìrànlọ́wọ́ fún àwọn onígbàgbọ́ òdodo fílù tó wà bẹ́ẹ̀ ni nasọ̀rọ̀ فعل ثلاثي الفعل المجرد الثلاثي نون صاد را اصل ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ẹlẹ́ẹ̀kejì sami'a Allahu liman hamidahu sami'a Allahu liman hamidahu Allah ló gbọ́ ẹni tó ń dúpẹ́ fún Allah ló gbọ́ ẹni tó ń dúpẹ́ fún un so sami àǹbì fílù mujarad tùlásì lòun náà bẹ́ẹ̀ náà ni kárùmà alimuchitahid kárùmà alimuchitahid ẹ olùṣègbìyànjú ó ṣe àpọ́nlé olùṣègbìyànjú ṣe kí ni o àpọ́nlé náà tabawo kárùmà náà mujarad fílù mujarad tùlásì lòun náà ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta á rí kó sún ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá. fa'ala fa'ila fa'ula so òṣùwọ̀n yẹn gẹ́gẹ́ ní ibi tá à ń lọ yẹn ní tọ́ mọ́ fi wọn fi lù nìyẹn bí wọ́n ta fẹ́ ra gàárì àbí ráìsì tó wá ní kíní lélẹ̀ kíní máa ń pè ilé tó máa fi wọn sí fún dìrì kàyé kọ́tà wọ́n á ní kọ́tà lélẹ̀ péǹtì half péǹtì lélẹ̀ kọ́tà péǹtì lélẹ̀ dìríkà ẹyọkan yìí ẹ̀rẹ́ ẹ̀yàgolo míìkì ẹ̀dìmọ́ ti bírèkì ẹ̀ dáhùn bẹ́ẹ̀ náà náà ti bírèkì fíìlù náà dáhùn táàfin mọ òṣùwọ̀n pín ìlú wò lélẹ̀ táàfin ní lọ gbé òṣùwọ̀n míì fún ànígbọ́mọba fún ọ̀ṣun sọ ìyẹn ni pé náà sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ẹ̀ náà ni ó mọ̀ jẹ́ kò ní jẹ́ náà ti rọ̀ ń tiẹ̀ tó ti yé torí kó sùn ọ̀tàn fi gbóhùn kalẹ̀ òṣùwọ̀n fáàlà ló ń bá wá so ti sáàmì à ẹ òun náà níbi sáàmì à torí kó sùnwọ̀n tó bá wá òṣùwọ̀n kí ni o fáàlà ni bẹ́ẹ̀ náà ni kárùmọ̀ òṣùwọ̀n tó ń bá lọ ni kí ni fáàlà ẹ ní sọ di fáàlà ẹ sì ní sọ di fáàlà ló yẹ pé ẹni tó bá rẹ̀ sẹ̀ ń kọ gbogbo àwọn kìíní ìbáyìí yìí táyẹ̀ mọ̀ sọ nìyẹn ẹ ti mọ̀ náà sọ̀rọ̀ èyí ò mọ̀ ibi tí ó tó sáfù tiẹ̀ sí sami a èyí ò mọ̀ ibi tí ó tó sáfù rẹ̀ sí kárùmà so àwọn fíìlù wa pọ̀ báyẹn lábẹ́ òṣùwọ̀n kọ̀ọ̀kan ní ti sùláṣí tí rùbá yín tiẹ̀ òṣùwọ̀n ẹyọ kan ṣoṣo ní tiẹ̀ fáńlálà tó ti yé fáńlálà mùjárọ̀dì ẹyọ kan lòún ní tìbí mùjárọ̀dì tiẹ̀ jẹ́ mélòó mẹ́ta so kwakọrọ alikasilan kwakọrọ alikasilan ìyẹn ni pé ọ̀lẹ ó ń sá sẹ́yìn òjò ń sá basmala mutawadi o ẹni tí ń sàlùwàlá ṣe kí ni ó ṣe bisimilayi mọ́ ẹbí náà ni o garbala al'amilu alhububa garbala al'amilu alhububa òṣìṣẹ́ ó ń jọ Eh, kí náà pé alhobob àwọn bíi nǹkan ní oró sotiye ẹgbẹ́ ó ń sífù ẹ̀ ó ń sífù ẹ̀ kéèyàn máa yọ sọ́tọ̀ọ̀tọ̀ ó fẹ́ sá yọ sàkà kúrò nù gbogbo ní ìwádìí wọ́n ń pè ná wọ́n máa yọ kíníkà kúrò nù kíníkà sàkà kúrò wọ́n sá máa ń sọ èdè yẹn sá so wọ́n ní àlùbá àlùbá ìwádìí. الطائفة الأولى من هذه الأمثلة مبدوءة بأفعال ثلاثية wọ́n ní ṣe rí àwọn examples apá kìíní yẹn wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni fíìlù oní mẹ́tamẹ́ta yẹn ni náà sọ̀rọ̀ sami a karuma wàyí àfọ́nlù màdíyà wọ́n ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ yìí fíìlù mọ́dí ni wọ́n o iṣẹ́ tó kí wọ́n ti ṣe lọ wàáyínú làwẹ̀l wọ́n ní àyìn alákọ̀ọ́kọ́ yẹn ní ìsìnmọ̀ tó àtùn òun jẹ́ ó fatia yẹn ní sọ́ọ̀dì náà sọ̀rọ̀ sọ́ọ̀dì yẹn ní àyínú lùfin òun gba kí ni fatia wà wázùnúhù wọ́n ní òṣùwọ̀n rẹ̀ wá jẹ́ kí ni o fa ẹ́n là wàáyínú sáà ni wọ́n ní àyìn ẹ̀záfù ẹlẹ́ẹ̀kejì ti sáà mi àyàn maqsuratun òun gba kí ni o kẹsọ̀rọ̀ mímu yẹn gba kẹsọ̀rọ̀ ló fi jẹ́ sáàmì ẹ̀ wà waznu òṣùwọ̀n ti tiẹ̀ nínú sọ́rùkù yóò mọ̀ jẹ́ kí ni fàáhìn là béèrè ni fàáhìn là wọ́n ní wà áyínú sálì àyìn ẹlẹ́ẹ̀kẹta mọ̀dìmọ́mọ́tún òun gba kí ni o dómà kárùn-ún mà rọ́ yẹn gba kí ni dọ́mà wọ́n ní wàwázùnù wú fáhùn là òṣùwọ̀n rẹ̀ wà mọ́ jẹ́ kí ni fáhùn là wábìhì yakúnù lè tò láti yẹ alùmọ̀járọ̀dì wọ́n ní sẹ́wárí pẹ̀lẹ́lẹ́ yìí ni fíìlù ọlọ́bọ̀rọ̀ gidi mẹ́ta òun ò wà máa bẹ ní kí ni o tàlásàtù àwùzáàní fi máa bí yìí òṣùwọ̀n mẹ́ta ni ó mọ̀ bẹ ní mọ́ díẹ̀ bí a gbàgbé fáyínlá fáyínlá fáwùnlá òṣùwọ̀n mẹ́ta mọ́ẹ́dínù kò sí kẹrin ọ̀rọ̀ tó ti yé wa mùdọ́rí wọn olówá pé mẹ́fà fáhálà yàfọ̀hálù yàfọ̀hìnlù fáhìnlá yàfọ̀hálù yàfọ̀hìnlù fáhùnlá yàfọ̀hìnlù. so wọ́n ní wà íyà fáìlà fáìlà fáìlà ẹni pé mùjárọ̀dì sùláṣí mẹ́ta náà ni òṣùwọ̀n rẹ̀ ní máa dí ní máa dí so fáìlà fáìlà ya fáìlà ní mùdọ́rì ẹlẹ́nu sọ ló wá pé mẹ́fà tó ti yé ìkan kó mẹ́ta sínú fa'ala yaf'alu fa'ala yaf'ilu fa'ala yaf'ulu so fa'ila òun ní méjì tó ti fa'ila òun ní méjì so fa'ula òun ní kí ni ẹyọ kan ní mùdọ́rìm ìyẹn ní iṣẹ́ tó sì ń tẹ̀síwájú tó ti yé ṣùgbọ́n mọ́dí mẹ́ta péré náà ni wọ́n fa'ala fa'ila fa'ula sọmẹtẹta yóò mọ dálà lórí àlẹfínló àlẹzì kọdùmọdọ iṣẹ́ tó ti lọ náà ìyẹn ìyẹn wọn ní wà wàtọ ìbátò sáníyà ìpele apá kejì mọbdú atún bí àfọ̀hánilè rúbà ń yá ti máa jíyà sí àìdàn wọn lòun náà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn fín ìlú tó jẹ́ pé mẹ́rin mẹ́rin ni ló ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú tiẹ̀ náà ẹ pé mọ́ẹ́dì tiẹ̀ náà o lẹ́tà mẹ́rin láàrin ní ìpìlẹ̀ rẹ̀ gẹ́rù anàlìjẹ̀mí à yàtọ̀ sí pé gbogbo rẹ̀ ń tiẹ̀ o aláwázni wáhìdì òṣùwọ̀n kan ṣoṣo ni mọ́ẹ́dì rùbáyín ní tó ti yé mọ́ẹ́dì rùbáyín mujarad sọ wọ́n ní wà wúwá fàáìlàlà ẹ̀bí tẹ́ bá lọ wo kọ́ harjama hasbala sọ́rọ̀sọ̀rọ̀ haokọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé ẹ mọ̀ gbé yẹn ni ìyẹn rẹ̀ yóò wọn fi so nǹkan tó ń pè ní àwùzánú sọ̀rọ̀ síyà nìyẹn téèyàn ti mọ àwọn so gbogbo àwọn fíìlù tẹ́bámọ̀ tó yé mọ́ bí sùláàsì ẹ gbọ́dọ̀ lè pín sí ìpele mẹ́ta yìí tàbí bẹ́ẹ̀ kéèyàn ó mọ àwọn àfáàlù tó kó sí abẹ́ kìsímù kọ̀ọ̀kan kéèyàn wá ha wọn sórí náà nípìnlẹ̀ tó ti yé at least ó kéré jù kéèyàn mọ bí fíìlù tó tó two hundred àbí three hundred tó bá ó sùn wọn fáyín là wá ilé tó bó sùn wọn fáyín là náà wá eléyìí tó bá ó sùn wọn fáwọnlà náà wá ẹgbẹ́ ti fáwọnlà òun kéré sí fáhánlà àti fáhánlà fáhánlà yẹn ló pọ̀ jù sotiye so gbogbo àwọn nǹkan tó jẹ́ basic ọ̀rọ̀ téèyàn máa ń sábà fẹ́ sọ jù èèyàn gbọ́dọ̀ mọ bó ní ìpìlẹ̀ wọn yẹn ti wá èyí tá a bá ti mọ ìpìlẹ̀ mọ́ di wọn yẹn tá a sì ti mọ̀ dájọ́ tó jẹ́ ṣé láàzìmí ni àbí mùtàádì ṣé mọ́ ayín ni àbí kìíyá sí yóò mọ jẹ́ ká mọ bó ni mùdọ́rì wọn ti fẹ́ mọ lọ òrùkó ti yé wa báyìí tó àní lè ṣe mistake àwọn tó wá mọ bí mùdọ́rì ṣe ń lọ àmọ́ bó la ṣe lè gbé sí amúrù iṣẹ́ sọ́ọ̀fù nìyẹn jẹ́ pé bóyá a fẹ́ mọ sọ lẹ́nu ni o àbá fẹ́ mọ kọ́lẹ̀ ni o àní mọ ṣàṣìṣe látara pé àwọn òṣùwọ̀n yẹn so wọ́n wá níwájú yìí pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ o ń pé pẹ̀lú fáńlá làyẹn o ó wà mọ̀ wípé annalifínlá arúbáyíya alìmùjárọ̀dá pípẹ́sẹ̀ rí fún ìlú tó jẹ́ onímẹ́rin mẹ́rin ọlọ́bọ̀rọ̀ gidi láhù wázínú wáhìdùn pé òṣùwọ̀n kan ṣoṣo lòun ní tiẹ̀ fí máa dí yìí ní tabafẹ́ ròyìn iṣẹ́ tí wọ́n ti ṣe kọjá wàhúwà òun náà ní kí ni fàálàlà ni sọ bitakiriri alam bitakiriri lam yẹn ni pé lam yẹn ni pé lam tó gbẹ̀yìn yẹn náà ṣe takiriri ẹ̀ wọ́n náà repeat tó ti yé fáìn lára ẹ̀rí pé lam pé méjì náà wọ́n ní wàkúlù arfin wọ́n ní tẹwárí gbogbo arafi minal wazni tó wà ń bẹ̀ nǹkan bí lè arfin minal mozone yóò máa tẹ́wọ́ gbà yóò máa dojú kọ àwọn arábí tó tí wọ́n wọ̀n tó ti yé arábí tí wọ́n wọ̀n fáàlẹ́ yìí wọ́n wá ní lórí rẹ̀ yẹn yashtamil fi'l àtùlàsí al-mujarrad ala fa'il fi'l wọ́n ní wọ́n wà mọ́ gbé lórí fíìlù oní mẹ́tamẹ́ta yẹn tó dáwà yẹn lórí pé aláfáìlfín a mọ̀ ní fáwọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ní pé gbogbo lẹ́tà tó bá ti kọ́kọ́ sáwájú nínú ọlọ́bọ̀rọ̀ gidi mẹ́ta yẹn a mọ̀ pé ẹni fáwọ̀lẹ̀fín ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ jẹ́ kí ni àínúlẹ̀fín ẹlẹ́ẹ̀kẹta yóò mọ̀ jẹ́ kí ni láàmúlẹ̀fín tó ta àti bá lọ wà ń bí àbí káàfù yẹn ni ó mọ̀ dúró ní ipò kí ni fáwò lè ta yóò mọ̀ dúró nípò àìnù lè fẹ́ ẹ̀ bá yóò mọ̀ dúró nípò láàmù lè fẹ́ so ìdámọ̀ fi break so òṣùwọ̀n táàmọ́ fi wọn fi ń lò mùdára um, dùtù láti tí ó fi so wọ́n á ní fanon fáwòwò wọ́n ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn sọ̀rọ̀ nun ní ọmọ jẹ́ fáwòlù tin wà sọ́ọ̀d àínúhó sọ́ọ̀dì ní ọmọ jẹ́ àínú rẹ̀ wà rọ̀ láàmúhó sòrọ̀ ní ọmọ jẹ́ láàmúlẹ̀